bá iṣẹ́ dáadáa kan pé a gba ẹ̀san láyé ìgbà kò ní wúlò fún ní ọ̀run ilẹ̀ tó fi yọ àìsí pé kò ní ẹ̀san kan tó máa gbà. ìbéèrè tí mo fẹ́ kí ostaazu bá wa tan ìmọ́lẹ̀ sí ni pé wọ́n sọ̀rọ̀ nípa tauba lẹ́ẹ̀kan pé ṣòrótù tauba ẹni tí ó wá ta tẹ́tẹ́ tó já sí pé lápèjúwe bóyá ó ta bàbá jẹ̀bú àbí 1960 ni ó ti wá lówó ń di rẹ̀ bí ó ti kọ́lé ṣé tó bá ṣe tauba yẹn bó ni kò ṣe ṣe létí ó fowó àrọ́mù yẹn ṣe ìbéèrè àkọ́kọ́ wá pé ní ẹni tó ṣe àìdá kèfèrí tó ṣe àìdá tó wá kú lórí ẹ̀ kí wọ́n gbọ́ pé yóò gba ẹ̀san rẹ̀ láyé ṣùgbọ́n kò ní gba tọ̀run bẹ́ẹ̀ ni ó lè gba tayé torí pé nínú tẹ̀síìrì táwọn àfáà fún wàmọ́ ń yá amẹ́lì mìsíkọ́lá zarratin khairan yara tí èèyàn bá ṣiṣẹ́ dáadáa kó kéré bí ọmọ náà gún khairan yara yóò rí lọ́dọ̀ ọlọ́run yóò rí un ó lè yẹ pé láyé ni ó ti rí ṣùgbọ́n tọ̀run yẹn náà dólè kò ní rí kankan ayé ó lè rí ẹ̀rí tó bá ti dáadáa ládùúgbò àwọn ilé mọ́ yìí pé ah, alágbájá àbá alágbájá ẹni rẹ ń rí dáadáa nánú ẹ̀yìn ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa orí nánú ṣùgbọ́n tọ̀run kó gbàgbé pa ẹ̀ wákọ̀dímọ̀nà ìlàmà àmìlú mìnà àmàlí ọlọ́ni gbogbo ń tẹ́ṣe kò sí ìtọ́pọ̀ àmọ́ sí agbègbè láàrí ṣùgbọ́n fàjà àdínáwò àbá án mọ̀nsúrọ̀ àìrùkú ni tí ó fẹ́ lọ àní ẹni tó ti wá ṣàìdárí tó ti kọ́lé ń di ẹ tó wá lóhun òṣì àkọ́kọ́ a ní ìwọ̀ ọ̀rọ̀ wọ́n sì wà ń bẹ̀ tí ò bá mọ̀ tó ní wọ̀ tó yẹ pé kélé kélé kélé kélé nítorí wọn ní ni pé yóò pọ̀ lọ́pọ̀lọpọ̀ sàárà ẹ pé àìdátẹ́lómi ń ṣe bóyá ń tajà ní bóyá àwọn ọ̀nà tó ń gbà sí lọ́nà tí ó dá bóyá orí tẹ́nà ara relé orí èèyàn mìíràn ló wà wá tó fi wá lówó ẹ̀pẹ́ yẹn ti pọ̀ yóò pọ̀ ní kíni sàárà àṣìṣe torí pé ìwọ̀ ń bẹ̀ kò sí dá padà kò sí sára ẹnìkan yóò pọ̀ ní sàárà àṣìṣe láti fi dí àwọn àìdá tó ṣeun tó bá sì ń ṣeun kó mọ láníyàn kó òun fi ń pe ìwà àwọn tó ń ṣe kíni tó ń gba wọn lọ́nà tí kò tọ́ torí pé tẹ́lẹ̀ náà kódà kéèyàn máa rówó bí tó dáa á nítorí ẹ̀nà fi ní káyọ̀ sàká kò sí bí wọ́n ṣe rówó náà àwọn kẹ́kọ̀ọ́ máa rò mọ́ tí ò ní dáa ṣùgbọ́n sàká ó máa ṣe kíni yóò máa fọ́ mọ́ sàká òun lọ ran èèyàn ìdí wa ṣe sàká tó jẹ́ sọ́dá kan náà kí ló ní máa ṣe fowó yóò máa fọ́ mọ́ sọ̀rọ̀ tí ó lè gbànú yóò pọ̀ ní sàárà àṣìṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lá ní ẹ̀kọ́ fi ń yọ àwọn ọwọ́ tó ti bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ lọ́nà tí ó tọ́ wà láàlá. nọmba ni nọmba kí tírì ni bóyá fẹ́ pàdé ẹ̀ níbi ọmọ tírì kí ni ìyàtọ̀ láàrin tawba àti istighfar. na èyí tí dàjà lè ó sí. والله alam. mo ní mọ̀ ń parí ṣùgbọ́n mi tán ti pa. yóò bá mọ bọ́ síbi sáìdì síríà ṣáàmù sáà ni ó jẹ ṣá tábàtì sọ ṣáàmù ń sìn ìlú mẹ́rin náà padà yọnu ṣáàmù Palestine Jordan Syria àti Lebanon ṣùgbọ́n tá a kàn mọ́ ni pé kò ní rí mọ̀dínà wọ̀ kò ní rí lọ anábì àmúṣà sálá kò ní rí wọ̀ wọ́lá àlọ́ nam ẹlẹ́kejì ìsìkìfàrọ̀ àtàwọ̀bá méjèèjì náà súnmọ́ra wọn lórí pé ẹni tí bá ń wá àforíjì pé wọ́n foríjì wọn kí ló náà ṣe yẹn kí wíwà pé ara pé ara táwọ̀bà ni ìsìkìfàrọ̀ ṣe kíni ló wà yẹn pé ọṣẹ́ rí kùnbí tó ń ṣe ìgbà tẹ́yìn bá ṣẹ́rí yẹn kí wá ní ìṣẹ́rí yẹn gan kí ló fi ń wá tẹ́yìn bá lóun ṣe sì náà mọ́ kí ló fi ń wá lọ́dọ̀ ọlọ́run àforíjà pé táwọ́bà la fi ń wá ìsìkìfàrù lọ́dọ̀ ọlọ́run ìlọ́run kí ní àtẹni tawab ònà ó gba tuntun bá rẹ̀ bákan náà ẹni tí wá foríjì oníkíní ònà ó foríjì wọláhàlà. kan wàrà wàtúlá ọ̀bàràkàtù gẹ́gẹ́ bí ìbéèrè tí mo fẹ́ béèrè ó ní pé gẹ́gẹ́ bí ẹni tí ó ya cartoon sára nígbà ìmọ̀ àmọ́ ọlọ́run wa kádàrà pé ó lẹ́tọ̀ọ́ sí pé wọ́n fẹ́ fẹ́ra wọn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fẹ́ ó ti jẹ́wọ́ fún tòótọ́ náà pé àwọn nǹkan báyìí ń bẹ lára mi látàrí pé àyíbá àmọ́ àwọn lè ba wọn béèrè àníyàn lọ ó wá ti jẹ́wọ́ fún ẹnìyẹn sì nífẹ̀ẹ́ rẹ̀ ó wá fẹ́ bẹ́ẹ̀ àmọ́gbàtẹ́niyẹn wá rí pé ah ó ti fẹ́ tán ó wá ní ah ó dáa gẹ́gẹ́ bí ìgbà tó ti jẹ́wọ́ fún mi àmọ́ nǹkan báyìí máa ṣe onítọ̀hún ò wá kà kún ǹjẹ́ ẹni tó fẹ́ yẹn pé láti pé máa wá foríjìn pa kínní yìí but òun ò kà kún pé à ah, mo ti gbọ́ mo sáà ti gbọ́ mo ti gbọ́ náà ló ń sọ ǹjẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ rẹ̀ tó fẹ́ yẹn ǹjẹ́ ó lè máa bá abẹ́ lọ́nkọ́ lè máa wá foríjìn kọ́ lọ́n fi yí padà ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè tí mo fi béèrè ọlọ́mọ kí sòrò tí ó jù wá lọ dé bá wa gẹ́gẹ́ bí tíṣòro bá dé àwọn kan ń bẹ èyàn ti wá round up sọ́tún sósì kò rí owó wọ́n tẹ̀ wá júwe àpèjúwe pé lágbájá ó ń yáyàn lówó but kò sí tàbí ṣùgbọ́n tó bá dọ́dọ̀ rẹ o yóò fowó kùn ǹjẹ́ yìí lè gbaru owó bẹ́ẹ̀ àbí kó tọrọ kó ṣe eh, kó ṣe tọrọ àánú pé ẹ̀dá kan ṣàánú mi torí ọlọ́ na kàtún sára gẹ́bà náà sọ pé ní ànábìlà náà aliwasima walimustawishima aliwasima tu walimustawishima nam ẹni tí ń ya nǹkan sí yàn lára àtẹni tó gbára alẹ́ ẹ̀ tán yà ó wá lóhun ti túbá ìtúbá tó wá túbá yìí ó fẹ́ fẹ́ yàn káíkọ́kùnrin ló yà lára kò mí ní pé kóbìnrin mọ́ lóhun fẹ́ nígbà tó lóhun ti túbá nítúbá tó dáa káíkọ́ obìnrin náà ló yà sára kò mí ni pé kọkùnrin náà mọ́fẹ́ pàápàá jùlọ tó sì lè sọ fáwọn èèyàn pé tó lè sọ fún ẹni yẹn pé nǹkan báyìí wà lára mi o àyẹ́pọ̀ ní ó rẹ̀ yóò mọ̀ wá àforíjì lórí tó ti ṣeun ara àforíjì náà ni pé àwọn nǹkan tá a ti sọ síwájú kábàámọ̀ olóhùn ní ṣe mọ́ wọ́n ní sẹ́yìn náà lè bá ọmọ wá àforíjì àbíká ìpọkọ̀ ìyàwó ló sára sọ́nà lè mọ́ bá wá foríjì tí ò sí èméjì bẹ́ẹ̀ ni pé kọ́nà kọ́mọ́sá sí kíní kọ́mọ́sá fi oríjì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tíṣòro bá dé báyàn sẹ́yìn lè gba rìbá torípọ̀ lọ́n sọ pé alẹ́dínà yàkùlú náà rìbá láyàkùmú náà ìlà kama yàkùmú lẹ́dí yàtàkàbátò ṣàìtọ́nù mìnàlmásì àwọn tó ń jẹ rìbá tó bá rí jọ́gbé dàlkìámọ̀ ẹmẹ́n tí jínú ti kó sí lára mọ́sí mọ́sí gbẹ̀rẹ̀gẹ̀rẹ̀ káàkiri ní zálíkàbí annan kọlu iná mẹ́lẹ̀bẹ̀ ẹ̀rù mísìlò rìbá a ní ìṣèbówò náà ní ìrìbí kásò kagbà ń tẹ́rẹ́sì lórí ẹni ọlọ́niwà ahálàlá olùbẹ́ a ọ̀hárama rìbá ọlọ́n ṣe bẹ́ẹ̀wò lẹ́wọ̀ ó ṣe bẹ́ẹ̀wò lẹ́tọ̀ títà rírà ó ṣe lẹ́tọ̀ rìbá èwọ̀ lòun fàmìjá àwùmọ̀ ìzọ̀tún ẹni tí wà sí bá wá kan fàntà tó wá jáwọ́ fàlàwùmọ̀ sálàf ìtọ́ ti ṣe kọjá ọ̀nà òforí jẹ wà mọ̀ ní àádà ìtànsọ̀nù kò ní ásìmù kò ní padà ó bá tún padà fáwọláìka yẹn tẹ́kìmù lọ òmìnir ọ̀nà òfìyà jẹrù ẹni bẹ́ ká tó dá ọlọ́ni àtọ́njẹ́ rìbá fàásànù mínà láìwà rọ̀súlì ẹ máa retí ogun lọ́dọ̀ ọlọ́run àtúnjíṣẹ́ rẹ̀ ẹn tó bá lóhun òjáwọ́ ń bẹ̀ kí wọ́n ní jẹ́ rìbá owó èlé sábà ti ń gba owó èlé ń bì kan rìbá ni o rìbí interest ni lówó ọta ni tí wàá lábàdé báyàn àní lè gba rìbá wọ́n léyìn òrí yáyàn lówó ẹ lọ tọrọ wọ́n bá mọ́ sọ pé ọ̀nà tá ti lè tọrọ ara rẹ̀ ní kéèkéèyàn jẹ́ sọ ibùl hajjá kó nídìí bùkátà sí nǹkan kò wá sọ́nà àbáyọ fún kódà kó níṣẹ́ lọ́wọ́ a lè tọrọ láti fi gbọ́ bùkátà yẹn ìyẹn yájú pé kò mọ̀ lọ gba rìbá lọ torí aburú kan ló fẹ́ sá fún ṣùgbọ́n ètò lọ rọ́ọ̀lù yẹn ó ju ìtì sá fún lọ wàlláhàlà. agbára sàmà bínú àmọ́ ìwé yàgbé kó ìṣẹ̀yìn kọ́dà àwọn obìnrin ẹ̀dá wọ́n ní ẹjọ́ tí èèyàn bá sọ̀rọ̀ ẹni tó ṣe àìdá fún yàn kárẹ̀ lè bá fúyẹ́ ṣé kò tí mo sọ̀rọ̀ ẹni yẹn lẹ́yìn ṣé kò tí ì ṣàbúrú ìkejì ṣáàlè mọ́ gbàwẹ̀ lẹ́yìn monday and thursday ká tún mú ọjọ́ míì tá a fi mọ́ gbàwẹ̀. na òótọ́ sí ni tó bá ṣàìdá fẹ́ lómi ara rẹ̀ ó wúwo àfi kó sọ fáwọn èèyàn kọ́dà bẹ́ẹ̀ parí ìjà pé ẹjẹ́ ń sọ tí ìbá tí ìbá sọ̀rọ̀ yìí kò ní tán tó bá sọ ti sọ tán ara lílẹ̀ wá balẹ̀ àádá ẹlòmínú kódà bó ti sọ yẹn ó lè pé òtó ó sì ti tán nẹ́nu ṣùgbọ́n láti sọ jáde ṣùgbọ́n a sọ pé ní ìsọ̀rọ̀ jáde ó ní ẹ̀kọ́ a bèèrè pé nítorí kí lọ fi sọ jáde ṣékẹ́ nìyẹn ṣàtúnṣe ni àbọ̀kàn fẹ́ sọ lásán dálẹ̀ tọ́jọ́ fẹ́ sọ dálẹ̀ lásán ni gíbà ló máa jẹ́ ọ̀ní kan ṣàtúnṣe ọ̀ní kan ṣe kankan abọ́ fi ṣàǹfààní pé ah àìdátẹ́ ni iṣẹ́ o àìdátẹ́ ni iṣẹ́ o mo fẹ́ káwọn èèyàn mọ̀ kán mọ́ bá fọ́ọ̀lù sọ́wọ́ rẹ̀ yẹn làwọn afá aládìí ṣiṣẹ́ pé lágbájá ò kàzáàbù ní o ẹmọ́gbà àdìsí ní kíni sẹ́rípó ní ìfàní tán fi sọ́ ìyẹn ló fàtẹ́ pé ní ọ̀sọ̀ fún mọ́mọ́ àmọ́dù pé sí táwọn aláfà àdìsí ń ṣe sí òtítí gí bàbá yìí ìmọ̀ amadu ni ẹ̀ eh, ńgbà tí wọ́n bá dákẹ́ tẹ́mi dákẹ́ mata yáàrí fùlìjá ìlú sọ yí àmìnà sẹ̀kìm bó ń jò ní aláìmọ̀kó tó mọ èyí tó rinlẹ̀ lọ́rọ̀ ànẹ́bí yàtọ̀ sí tí ò rinlẹ̀ ọwọ́ o o ọsọ ọsọ ni ti ṣe báyìí fún mi rí o mo rí pé kówó

mo láwẹ̀ túnṣe ọkọ̀ ti kọ̀ yádà yẹn náà ti dé pé túnṣe náà ní kíni àwẹ̀ pàtó ìyẹn òtó bọ̀ tó kàn bọ́ sí pé àwẹ̀ wù mí gbọ́ kàn gbá wẹ̀ẹ́sẹ̀ àwẹ̀ wù mí gbọ́ kàn gbá túnṣe ìyẹn lè lọ pé ọkàn gbá bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ wá ti ní pé kódà mo tún láwẹ̀ wẹ̀ẹ́sẹ̀ tí mo ń gbà ìyẹn ti di bí bídí àtọ́rọ́ ti dé pẹ̀lú jọun pẹ̀sẹ̀ kó kàn já wá mọ́ wàláwà alam. subhanahu wa ta'ala alhamdulilayi la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk